وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقتلوا النفس التي أحرم الله إلا بالحق رب اسرح لي صدري ويسر لي أمري وحلل عقدة من لسان يفقه قولي gbẹ̀yìn olùgbọ́ mi mo kí wa pẹ̀lú kíkí tó dáa jùlọ èyí tí Allah subhanahu wa ta'ala ní ká máa fi kíra ní al-Qur'an al-Karim suratu Nisa Quran chapter number four verse number eighty-six nínú suratu Nuh Quran chapter number twenty-four verse number twenty-seven verse number sixty-one pé asalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run bá kọ́ lórí ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa tẹ́ ń gbọ́ mi káàkiri orí ilẹ̀ mo kí wa pé a kú déédéé àkókò yìí àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kò ní fèmí àtẹnìkọ̀ọ̀kan wálẹ̀ ọba allah subhanahu wa ta'ala tí ó mọ̀ mọ̀ sí wa ní olóríire ẹ̀dẹ́ ènìyàn tí ó sì wá lólórí ibú pàápàá jùlọ tó sì wá ní mùsùlùmí ọba náà la dúpẹ́ fún àbí allah subhanahu wa ta'ala mọ̀jà ṣe kẹfìrí gbẹ̀yìn gbèsè ayé wa ẹ̀mọ̀ ìyá mi nínú ẹ̀sìn wa ìdánilẹ́kọ̀ọ́ wa lè ní pẹ̀lú yọ̀ǹda ọlọ́run yóò mọ̀ lọ síbi pé ẹ jẹ́ ká dá ìmọ̀rogún pẹ̀lú ọlọ́run ọba dúró kí ìdààmú tó gba òkè tó gba odò yìí kó lè bá a lọ kì í ṣe pé yóò lọ ọlẹ̀ yóò lọ ni tàbí ti lè fi tẹ̀lé ìmọ̀ràn tí ọlọ́run bá àlékè ọlá ń fún wa tá lè tẹ̀lé advice ọlọ́run bó bá àlékè ọlá wàhálà yóò lọ ni kò kì í ṣe pé yóò lọ ọlẹ̀ ẹ̀mọ̀ ìyá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bọba àlekè ọlá àìmọye ọ̀nà tó ti sọ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn nínú alukurani di karim ipe wàlá tusiriki billah inna zirika la zulman azim mamuru pẹ̀lú Ọlọ́run ọba o dáadáju muru pẹ̀lú Ọlọ́run ọba o àbòsí tó tóbi ni o àbòsí tó tóbi ni o ọ̀pọ̀lọpọ̀ nínú alukurani karim nínú suratu lukman chapter number thirty one tabalu verse number twelve thirteen up to fourteen àárọ̀rọ̀ yìí ń bẹ verse number twelve gangan up to thirteen Ọlọ́run ọba ní pé inna zirika la zulman azim ìmọ̀ ṣẹbọ múru pẹ̀lú ọlọ́run ọba ohun tó tóbi ni o yóò sì mọ ọgbọ́n ṣe pé ọlọ́run ọba ló mọ̀ wájú ṣẹ̀rí nínú gbogbo ohun tí ṣẹ̀rí àgbé kalẹ̀ téèyàn bá ń ṣe sìná tí ń kírun tí ń gbààwẹ̀ tí ń yọ sàká tó bá déwájú ọlọ́run ọba yóò dá ìyà sìná nìkan jẹ ó lè lo ìgbà tó pọ̀ nínú iná èyí ò sọ pé ọlọ́run ní padà yọ̀ǹda rẹ̀ tó bá bá ọlọ́run bá pàdé pàápàá jùlọ tọ́lọ́run bá fẹ́ bẹ́ẹ̀ fún un ṣùgbọ́n tí yẹn bá bá ẹbọ ṣíṣe ìmúrogún pẹ̀lú ọlọ́run ọba tó ṣe bẹ́ẹ̀ tó sì fi pàdé Allah subhanahu wa ta'ala mini asahabu náà nínú àwọn èrò náà ní ọmọ ọbẹ̀ abada abidi ìgbére ní òsì mọ́ sí ṣùgbọ́n láàrin àwùjọ wa ẹ̀yin ọmọ ìyá mi ẹjẹ́ àjọ ronú sí i ẹ wo àwọn mọ́jẹ̀mú tọ́lọ́wọ́n bá ń fi rin àwọn òjíṣẹ́ rẹ̀ wá sórí ilẹ̀ ẹjẹ́ àjọ gbàárò wo èwo ló kópa lára bá àwọn èèyàn rí èwo gan ló kó fìtínà bá wa rí léyìí tí ọlọ́run bó ba àlékè ọlá sì ń pa á láriwo fún wa pé ká mẹ́rin mi sùn lọ́rẹ̀ ká máa bá èṣù ṣe torí pé وما يكتكت شيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا سبحان الله الله بالو سوبي انه سوره النساء قران chapter number 4 verse number 121 and 21 Ọlọ́run lẹ́ni kẹ́ni tó bá mú èṣù lọ́rẹ̀ẹ́ tó bá ṣe tó bá pínlẹ̀ tí wọ́n jọ ń rìn tí wọ́n jọ ń sùn tí wọ́n jọ ń jí tí wọ́n jọ ń jẹ tí wọ́n jọ ń mu Allahu Akbar Ọlọ́run faqad khasira khusranan mubina òun tóun ti kó sínú òfò pàápàá jùlọ òfò tó hàn nínú òfò tó kó sí ẹ dákun ẹ já wo bí tá a lu ayé dé láàrin ara wa lénìí ẹ jẹ́ ká wo ibi tí òfò yẹn tó dé lénìí òfò ti débi wípé à ń ti gbéra wa pa òfò ti débi wípé ẹ̀mí ara wa ò nítumọ̀ mọ́ allahu akbar allahu akbar òfò ti òfò ti mú ó ti mú ó ti mú àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn débi wípé ẹnìkan ò lè dárìn kọ́kàn rẹ̀ ó balẹ̀ mọ́. ẹ̀mọ̀ ìyá mi níbo là ń lọ gan rí kí lọ́kàn rí subhanallah àbí ṣe nǹkan míì tún bẹ lẹ́yìn dáadáa tọ́lọ́run fẹ́ fún wa ni ṣé nǹkan míì tún bẹ ni tó fi wá jásí pé ẹ̀mí wa gan kò tẹ̀ wá ní ìmọ̀ ẹ̀mí wa kò ní ìmọ̀ láàrin àwùjọ wa Allah ẹ gbọ́ pé lè wọ́n pa wọ́n yọ nǹkan lára ẹ̀ tọ̀hún wọ́n pa wọ́n yọ nǹkan lára ẹ̀ ẹ kí ló ń bi wá rí subhanallah subhanallah ẹ̀yin ọmọ ìyá mi ẹ̀mú já ronú ẹ̀yin ọmọ ìyá mi èèyàn ẹ já ronú o ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa tá a jẹ́ mùsùlùmí ẹ já ronú o bẹ bá gbé léyìí ẹ mọ̀ gbọ́ pé Abdul kìíní kan ẹ bá gbọ́ pé léyìí kìíní kan àìpé Abdul kìíní kan wọ́n sì ń gbé èèyàn mùsùlùmí ẹgbẹ́ rẹ náà ló tún wá gbé kó o gbẹ́ni tí èsì mùsùlùmí èèwọ̀ ni ọ̀ gbọ́dọ̀ pààyàn ká tó a sọ pé ẹ tó mọ̀ọ́mọ̀ gbé mùsùlùmí subhanallah ọlọ́run bá sọ fún wa nínú suratu maida quran chapter number five ní suratu maida tabalọ wáyà thirty two ọlọ́run bá ní máa ń kọ́tàlá nafsa mẹ́rin nafsi ẹni tó bá pa ẹ̀mí kan yàtọ̀ sẹ́mi tó pààyàn ọ̀dá ẹ̀mí lóró ẹ̀mí ọmọ kékeré láìláhìlọ́lá ọ̀dá èmi lóró èmi àgbàlagbà ọ̀dá èmi lóró èmi obìnrin ọ̀dá èmi lóró èmi ọkùnrin ọ̀dá èmi lóró èmi tí ò kankan nípa pípé èmi kan bọ́ látọwọ́ ọlọ́run bá ní man kọ́tàlá nafsan de ghayri nafsi ẹni tó bá pa ẹ̀mí yàtọ̀ sí ẹ̀mí tó pa ẹ̀mí subahánàlá ọlọ́run ní aw fasadi fil ardi tàbí pé ẹ̀mí tí tàbí ẹni tí ń fọ́n bàjẹ́ ká orí ilẹ̀ ẹ rí ẹni tí ń balẹ̀ jẹ́ ẹni tí ń pa àwọn èèyàn lẹ́kún lọ́tún tí ń pa àwọn èèyàn lẹ́kún lọ́sì ọlọ́run bá ní irú ẹni tí ń bá ń ṣe bẹ́ẹ̀ ọ̀pá àyàn yàtọ̀ sẹ́mi tó pa àyàn tàbẹ́ni tí ń balẹ̀ ọlọ́run ọba jẹ́ ni wọ́n gbẹ̀mí ẹ̀ ọlọ́run nífà ká ànà mọ́ kọ́tàlá nasa jami'an Allahu Akbar ọlọ́run nífà ká ànà mọ́ àpèjúwe irú ẹni bẹ́ẹ̀ kọ́tàlá nasa jami'an ó dà gẹ́gẹ́ bí ẹni ó pa gbogbo èèyàn tó wà láyé la ilaha illallah muhammadu rasulullah ẹgbọn tí náà ọba fi rin ànẹ́bì sọlọlọ alayhi wa sallam bí àlàáfíà ṣe wà ń tó ọlọ́run ọba pa ẹ̀mí ẹyọ kan ó dà gẹ́gẹ́ bí ẹni ó pa gbogbo ẹ̀mí tó wà nílé ayé tún sọ ọ́pọ́sìtì ọ̀rọ̀ yẹn ẹ̀ sẹ́yìn pé a ní ẹnikẹ́ni tó bá wà mẹ́ni ahaya ẹnikẹ́ni tó bá yí ẹ̀mí kan fàkànnà ma ahaya náà sàn jẹ̀mí àn ó dà gẹ́gẹ́ bí ẹni tó yẹ gbogbo èèyàn la ilaha illallah muhammadu rasulullah ọlọ́run lẹ́ni ó bá yí ẹ̀mí kan ó dà gẹ́gẹ́ bí ẹni ó yẹ gbogbo ẹ̀mí pátá ẹni tó bá pa ẹ̀mí kan ó dà gẹ́gẹ́ bí ẹni tó pa gbogbo ẹ̀mí èèyàn láyé ẹ dákun ká tó wá sọ pé wọ́tọ̀ ọba mọ ẹ̀mọ́ mọ̀nkọ́tàlá múmìnà múta àmídàn fàjẹsà jahannam ẹni tó bá mọ̀ ọmọ pa mùmíní ọlọ́run kò sun tá a fi sẹ́yìn lẹ́sẹ̀ ju jàn náà lọ. ká tó wá dáhùn sọ yìí pé ọlọ́run ọba àlekè ọlá sí ilé ìwọ̀ ká para wa kódà tẹ ẹ mórí nǹkan tá a fẹ́ jẹ torí àìmọ inú alukuran tọ́lọ̀ sọ pé wàlá tẹ́kítulu anfusakum wàlá tẹ́kítulu anfusakum wàlá tẹ́kítulu anfusakum ọ̀rọ̀ advice wo ló tún dáa tó yé èèyàn mọ̀ yá mi ẹ gbọ́dọ̀ para yín o ẹ gbọ́dọ̀ para yín o ẹ mọ̀ ṣe pa ẹ̀mí ara yín o ibi ohun tẹ́ jẹ ni o ẹ mọ̀ jọ jẹ ohun tí ó kó bá yín ibi ohun tẹ́ mu ni o ẹ mọ̀ jọ jẹ ohun tí ó kó bá yín ká wá sọ pé gbé ọ̀bẹ àbó gbé àáké àbó gbé àdá ó sì fi fèsì ọmọlàkejì rẹ ó sì ju ẹ̀mí kò lọ́rùn ẹ̀ nílòrí wípé kí ni o fẹ́ lo nǹkan kan lára rẹ̀ nílòrí pé o ní nǹkan tó fẹ́ fi ṣe bùkátà lára rẹ̀ la ilaha illallah muhammadu rasulullah ọlọ́run níwọ̀ tó ń dúró nǹkan wọ̀nyí wò ọ̀rẹ́ gẹ́gẹ́ bí ẹni tó wà nílé ayé ẹ wá wo àwùjọ wa bó ṣe wá di àti wá di rádaràda omi ìsanwó èèyàn péréte inú wa náà lọ́wọ́ àdẹni tí ń páyọ̀ ọlọ́run tí ò tó nǹkan mọ́ àdáwò mọ̀ dáyé ọlọ́run mọ̀ ṣàánú wa ẹ ò bá ń ṣe ń gbéra wa pa nílùú wa ń bí ẹ mọ̀ gbọ́ pé wọ́n pààyàn nílùú wọn lọ́hùn ẹ mọ̀ gbọ́ pé wọ́n pààyàn kí ni wọ́n fi ń ṣe ritualist àwọn tó ń fi ń sóògùn owó ẹlòmíì agórí ẹlòmíì agápá ẹlòmíì agẹ́sẹ̀ èèyàn ọmọ ìyá mi wàláì wọn a tún gbé ẹlòmíì lọ wọn tẹ ní gbúrú ẹ tẹ̀tẹ̀ nílẹ̀ sọ pé bó tẹ̀ sí rìnrìn àjò ilé ayé rẹ̀ mọ́rẹ̀ la ilaha illallah muhammadu rasulullah kí ẹnì kọ̀ọ̀kan wọ́n mọ ọmọ àmọ̀dájú pé ọlọ́run bọba àlékè ọlá ń wò wá o ọlọ́run ọba ń wò wá o. ọlọ́run ọba ń wò wá o ọlọ́run bọba ọlá ó ní ẹnikẹ́ni nínú gbogbo ẹ̀yin ọmọ èdè ènìyàn tọ́bẹ̀ ipa èèyàn ó dà gẹ́gẹ́ bí ẹni ọ̀pá gbogbo èèyàn tó wà láyé ẹni ó wá yí kan ó dà gẹ́gẹ́ bí ẹni ó gbogbo ẹ̀mí tó wà láyé wàláyé ọ̀rọ̀ yìí kò ń jò la sọ̀rọ̀ kan náà ń jò lóṣù mélòó síra wọn èyí tí wọ́n pa láyé kalẹ̀ ọ wà ń bẹ̀ wọn ò rí nǹkan kan ṣe sí wọ́n sì ń kún yẹn bi à E kunran ẹ dákun àánú ọlọ́run wá dààmú lára wa ṣùgbọ́n kí ló bí wá ẹbọ ni. ni mo sọ pé stop shirik dá ẹbọ ṣíṣe dúró gbogbo ẹ̀yin tọ́lọ́hún kásìkí lé lọ́wọ́ tọ́lọ́hún kówó lé lọ́wọ́ tẹ̀ ń na fún ìmọ̀ gbé ẹbọ ìmọ̀ gbé ọdún ẹbọ lárugẹ ìgbé òòṣà lárugẹ ìmúrogún pẹ̀lú ọlọ́run lárugẹ ẹbọ ọlọ́run bẹ̀ wá wàlọ́ọ̀yì pàdé ọlọ́run ọba ikú yín súnmọ́ wàláhì ikú wa èní tún ti lọ ọlọ́run ṣeun nínú ọjọ́ tèmi àti ẹ lò láyé tí a tún lò láyé ènú tún ti kó ń bẹ́ẹ̀ ẹ bàbá ń ṣe bẹ́ẹ̀dẹ̀ bàbá ti ṣe kinní kan bàbá ti ń pọ́dún mẹ́ta bàbá ti ń pọ́dún márùn bàbá ti ń pógún ọdún bàbá ti ń pọ́gbọ̀n ọdún bàbá ti ń pé kinní kan ó ń lọ nìyẹn mo bí wọ́n ṣe bẹ́ẹ̀dẹ̀ ní nǹkan yọ kó lára rẹ ni. ẹ dirí ẹ̀yin ọmọ ìyá mi à ń dẹ̀ ń lu ayé kàhánàkà mukhalladun abadan gẹ́gẹ́ bí pọ́ọ̀mù ọbẹ̀ láyé lọ gbére ha èyí lè èyí lágbára ẹ dákun ẹ jẹ́ ká wẹ kí là ń darapọ̀ mọ́ ná kí ni béèrè mí èèyàn lọ́wọ́ wa tá à ń ná nǹkan ah, burúkú inú yàrá rẹ̀ ò ṣe wọ̀ ni wọ́n sì wá yé èèyàn ẹbú tó tó yẹn wọ́n sì wà nínú àwọn ẹ̀dá abú wọ́n sì wà nínú sáré olùbàrí yẹn ó sì wà nínú àwọn ẹ̀dá abú tọ́lọ́hún dá báyìí. pípààyàn ká mọ lépa ẹ̀mí èèyàn ká lé títí títí ká sì rí paripa ká pààyàn ká fi ṣòwò ká gbé obìnrin pa ẹ̀yin ọmọ ìyá mi kí ló wà nínú gbogbo ẹ̀ wà láyé ẹ̀bọ náà ló ìmúrugún pẹ̀lú ọlọ́run ni ṣé ńgbà tọ́lọ́run bọ́ bá dáhùn sọ fún wa pé bí àpẹẹrẹ ìtọ́lọ́run sọ fún ànábì Musa nù suratu Toa Quran chapter number twenty ní suratu Toa aya fourteen ọlọ́run bá ní innani anallahu la ilaha illa ana fa'budni wa kimi salatan li dhikri ọlọ́run bá ní innani anallahu rẹ musa tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ kó gbọ́n tí mo fẹ́ sọ fún ọ dájúdájú èmi ni allah la ilaha illa ana kò sí ẹlòmíì tá a lè fi òdodo jọ́sìn fún mọ́ àyàfi mi ọlọ́run ọba ẹ tẹ̀lé fa'budni jọ́sìn fún mi wa kimi salatan li dhikri sí ti kírun láti fi rántí èmi ọlọ́run ẹ̀dẹ̀rí kírun kó fi rántí èmi Allah subhanahu wa ta'ala ṣé ká kírun ká fi rántí ọlọ́run ọba yìí ká sì sórí ilé ayé àtàlùkìyàmọ̀ sóun ló tún wá di wàhálà pé ká máa pààyàn sí ni. Haba, ìgbésí ayé ìrọ̀rùn lòun fẹ́ fún wa gbogbo ẹ̀yin tẹ̀ ń súré ọ̀rọ̀ tẹ̀ ń súré dúkìá yìí gbogbo tẹ̀ ń sáyé gan yóò kẹ́ kó parun bá yín ni ọ̀dà ń sìn ẹ̀jẹ̀ ká tèbi kan o ẹ̀yin tẹ̀ ẹ pààyàn ẹ̀yin tẹ̀ ṣẹ̀ṣẹ̀ pa ọmọ ọlọ́mọ níjẹta yìí nílùú wa nílùú Ṣakí ń bí àwọn kan mọ̀ pé ẹ dákọ̀ Ṣakí mọ́ dákun ẹ mọ̀ pé èyí tí wọ́n ṣe nílùú èkó lánàá ẹ̀ rí ní mẹ́díà ni ẹ̀yin ọmọ ìyá mi ẹ sọ jáde náà ní ibi dáadáa bá ti ṣẹlẹ̀ ẹ sọ báburú bá ṣẹlẹ̀ ẹ sọ káwọn ìyẹn lè ṣàtúnṣe èyí pọ̀ jù èyí ti pọ̀ jù ọgbẹ́ tí ò ní san láyéláyé ni wọ́n dá sí ẹlẹ́hàá tí wọ́n pa ọmọ rẹ̀ la ẹ dákun ọgbẹ́ tí ò ní gbẹ láéláé tẹ́ bá ṣe pé ẹni tọ́lọ́run bá fún ní ìmánì tó pé tí ọba nígbàgbọ́ òdodo pẹ̀lú ọlọ́run ọba ni ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa ìrònú rẹ̀ ó lè sokúpa òun náà àbí ọmọ tá a rán kókó lọ ilé ẹ̀kọ́ tọ́wá dé tó tún wá sunlé jáde kúrò nínú ilé táwa ṣe bẹ́ẹ̀ nígbà táwọn ọmọ gbúrò rẹ̀ táwa lọ́n gbúrò rẹ̀ lọ́rùn hábà mo rí píkṣọ̀ ọmọ yẹn ní mẹ́díà lé ní ẹ̀rọ ọlọ́run bà bókù rẹ̀ ṣe jẹrà bí ṣe ń rùn tó mo láwọn tó yẹ pé wọ́n tún gbé pẹ̀lú wọn nílé tí wọ́n sọ gbogbo ẹ̀ fún mi mo ní kí wọ́n dákẹ́ torí ìtọ́ lọ́hùn ọ̀rọ̀ yẹn lágbára tó bẹ́ẹ̀ kí lẹ̀ ń fi ṣe èyí tó ṣẹlẹ̀ sáwa gangan sótì tó sùn kan àbọ̀ ni wọ́n gbé ìyá wọ́n sì gbé ọmọ wọ́n gé orí rẹ̀ wọ́n gé ọrùn rẹ̀ lọ wọ́n kun apá lọ́tọ̀ wọ́n kun ẹsẹ̀ sọ́tọ̀ àbí wọn lọ ju òkú rẹ̀ sí àárín igbó kan láàárín eh, àgọ́ ààrẹ sí tẹdẹmbẹ yẹn ọmọ rẹ̀ tí etí ìkóṣù mẹ́rin bí oṣù mẹ́ta àbọ̀ wọ́n tún pa á lọ́kùnrin wọ́n jù ú sí lẹ́gbẹ̀ẹ́ nílùú yìí náà ni níbo là ń lọ rí wọ́n sì kan láyé kalẹ̀ ńbẹ̀ yẹn wọ́n kun obìnrin wọ́n kun apá wọ́n kun ẹsẹ̀ wọ́n kun tán wọ́n tún kó sínú àpò Allah níbo là ń lọ náà èyí tá a mọ̀ ń kọ́ ọlọ́run ọ̀rẹ́ wa ní gbogbo ilé gbogbo tá à ń sáré yìí ọlọ́run ọba lọ́la àsìkì inú suratul Isra Quran chapter number seventeen ní suratul Isra ayah twenty six twenty seven up to thirty ọlọ́run ọba ní inna Allaha yabsutu rizqa liman yasha'u wa yaqdiru innahu kana bi ibadihi khabiran basira ọlọ́run inna Allaha yabsutu rizqa liman yasha'u wa yaqdiru aláàlẹ́ni tí mọ́ tí a sì fún yẹn bó bá ṣe wù á t àtẹ́lẹ̀ fẹ́lú mi yóò mọ ná billions billions times billions kò sí ní nílá ẹ̀rí ọlọ́run tẹ́lẹ̀ fẹ́lú mi àna sọ́tún àna sósì ọlọ́run bá ní wàyẹ́ kíndùn yìí sì mọ́ gan fẹ́lú mi gbà mí yóò jẹ tàárọ̀ yóò kò ní sí tọ̀sán débi tí yóò jẹ talẹ́ ẹlòmíì àti raṣọ wọ̀ iṣẹ́ ni bí wọn bá ti bùn kò tí ì sí ohun tí ó jẹ kò tí ì sí ohun tí ó mu ló fi ní inna Allaha yabsutu rizqa liman yasha'u wa yaqdir ìmọ̀ gan fẹ́lòmíì innahu kana bi ibadihi khabiran basiran dájú ọlọ́run ọba ọba àlekè ọlá rírí wa yóò fún wa nírun tá à ń ṣe ẹ̀rí ẹ̀yin ọmọ ìyá mi wàláàsì kí yìí kò nídìí kó ṣẹ̀fẹ̀ yẹn ṣe o nídìí rẹ kó o fèèyàn sí yẹn tiẹ̀ ní ọ̀padà wá dàrú ní taba ti bìkan wò ó ẹ̀yin tẹ̀ ń ṣe báyìí tí wọ́n bá mú yín kí làtúbọ̀ tán yín báwọn ọlọ́pàá ọba pa yín lẹ́sẹ̀kẹsẹ̀ bíjọ ọba pa yín lẹ́sẹ̀kẹsẹ̀ ṣé ẹ̀yin náà mọ̀ ń gbádùn mọ́ sóríire mọ́ ń gbẹ̀yìn ọ̀rọ̀ yín sẹ́yìn náà mọ́ ń nísìmí mọ́ ẹni tẹ́ ẹ pa òun náà ọlọ́run ọba ò lè fi yín lẹ̀ láì kẹ́yìn ní o ṣòfò ẹ̀yin ní o lè nísìmí inú àwọn ẹbí yín gan ta ni ó nísìmí inú wọn ta ni ó ní sinmi nù wọn lọ ẹ dákun ẹ̀yin ọmọ ìyá mi ẹ já ronú níparí sọ̀rọ̀ mi gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ lọ ṣe pẹ̀lẹ́ ẹ lọ ṣe pẹ̀lẹ́ o wàláhì ẹ já ṣe pẹ̀lẹ́ kò sóhun tá a fẹ́ fi ayé yìí ṣe á padà dálẹ̀ náà ni ayé a padà dálẹ̀ ni o wàmẹ́lẹ́ hayatu duniya illa matahul ghurur ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o ní suratul Imran chapter number three verse number one eighty five ọlọ́run bá ní pé kíni sẹ́mi ilé ayé bí kò ṣe ìtànjẹ ìtànjẹ ní ọlọ́run bá dẹ̀ ti sọ fún wa wípé ẹni ọbẹ̀ ti mú èṣù ní alátẹ̀yìntì tó mú lọ́rẹ̀ẹ́ fọkọ́dé khasira khusranan mubina ń tọ̀hún ti ṣòfò lófò tó jìn ìjà fẹ́ o gbẹ̀yẹn bàbá kan wà nílẹ̀ faransé tẹ́ bá ti lọ ọbẹ̀ ààyè ó ṣe kíní kan fún ẹja sọ̀ra o níparí sọ̀rọ̀ mi gbogbo ẹ̀yin tẹ́ ẹ já àfa tẹ́ ń dìgbẹ́ tẹ́ ń lọ ń gba nǹkan lọ́dọ̀ àwọn aláwo tẹ́ ń lọ ń gba nǹkan lọ́dọ̀ àwọn oníṣègùn àtúbọ̀tán níwájú ọlọ́run ọba ẹ̀ máa rántí ẹ̀ o àáfẹ́ yìí ní nǹkan míì ju ọlọ́run lọ tó bá ti yẹ lẹ́yìn pé ká bi Allah subhanahu wa ta'ala lórí ìṣòro wa ẹ ti rí ọlọ́run bá sọ láì mọ iye ọ̀nà nínú àlùkùrá èmi ọ̀mọ tí ń dààmú ọmọ ẹ̀ ènìyàn nínú sọ́ọ̀tù bákùrà chapter number two verse number one eighty six to one eighty seven ọlọ́run bá sọ pé wà ìsà sálàkà ìbàdí àní fàáìní kọ̀ríbù ujibu dáwàtà dáì ìsà dàáni fọlíyẹsẹ̀ jíìbù lì wálì yóò mi nù bìlà làwọn yẹrù sùdúró ẹ ti rí ọlọ́run bá nígbà tí ẹrú mi ti ń bá ń bi yóò rí ànábì pé báwo mo ṣe súnmọ́ sọ pé mo súnmọ́ ju iṣẹ́ ọrùn rẹ̀ gan lọ ẹni tí ń bá ń pè mí gbà tí ń bá ń pè mí dá lóhùn ẹdẹ mi náà lóhùn sí ohun tí ń gbè yín sí fíìlù tán wá ti wá jìnnà náà yìí ẹ ohun tí mo pa yín láṣẹ jìnnà sí ohun tí mo lè ń kò ń jẹ ń dá yín lóhùn oríire ọ̀padà wa jẹ́ ti nídìí àdúrà nídìí pèpè tẹ́ ń pè ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa nínú sọ́ọ̀tù gáfírí chapter number forty verse number sixty wà kọ́lá rọ́bùkún dìrún ní àstẹ̀jìbò lákùn ọlọ́run ọba yìí ní ẹ pè mí sì dá yín lóhùn ọba tó lóhùn ọ̀dà wa lóhùn ẹ dákun ẹ wo promise ńlá tó fẹ́ mi àti yín káwá pé ọlọ́run ọba là wà lè ní sùúrù ẹ já lọ fi sùúrù kún sẹ̀mí ayé wa gbogbo àwa àfa àta fẹ́ ìpè gbogbo àwa àfa là ń ṣẹbọ o wàláhì kì í ṣe gbogbo àwa àfa là ń ṣẹbọ aláwọn ẹlòmíì tó yẹ pé ọlọ́run kọ́ alásìkí tiwọn alólówó lẹ́gbẹ̀ẹ́ tẹ́ pé wọn sun ta la fẹ́ tún mọ̀ rẹ́ńdà sáfíìsì yẹn fún wa wàlá ọlọ́run síbẹ̀ fẹ́ lómi ọlọ́run sì síbẹ̀ ọlọ́run síbẹ̀ fànẹ́bí ó káwọn olówó tì tí wọ́n rẹ̀ sí ọlọ́run lọ́wọ́ tó ń fi ṣe ẹ̀sìn ọlọ́run ọba ṣùgbọ́n gbogbo àwa tó jásí pé alẹ́ bọ̀ lẹ́rù gbogbo àwa tó jásí pé anígbà kan ó wà fún àwọn òwádọ̀ rẹ̀ ó wà gbé gbà kan dúdú jáde ó wà ní kí wọ́n mú kan nú ẹ̀ ẹ̀ dákun gbogbo eléyìí àtúbọ̀tẹ́ tí ọ̀dà ni o àbí wà fún àtúnwọ́wọ́nú ilé rẹ̀ tí wọ́n bá ọpọ́n ìpẹ́ ọpọ́n ìpẹ́ rẹ̀ lọ́tún ọpọ́n ìpẹ́ rẹ̀ lọ́sì ẹ dákun gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan bú ni o tọ́lọ́wọ́n bò sí nífẹ̀ẹ́ sí nínú ìgbésí ayé wa torí pé ọlọ́run bá lẹ́ni tí ń bá ń ṣe é àtúnbí sì pé oríire ò lè gbẹ̀yìn ọ̀rọ̀ wọn o ẹ dákun ẹja òbí ta délé tán bá mélé tọ́pá yẹn tẹ́ bá wádìí rẹ̀ ẹ mọ̀ gbọ́ pé orúkọ mùsùlùmí ẹ sì mọ̀ pé orúkọ mùsùlùmí lẹ́nu wọn Abdul kìnnìkan kílẹ̀ ńlẹ̀ sílé ayé yìí náà Ah, ah, ah, ọlọ́run mọ́sá ṣe yín ní múmin ọlọ́run kò ṣe yín ní músìn ọlọ́run kò bá tún yín ṣe ní o torí pé ẹni ọlọ́run bá ṣe ní múmin ẹni tó ọlọ́run bá ṣe ní músìn kò ní pààyàn o kódà kò ní gbèrò pé kẹ́mi ẹnìkan kò tọ́wọ́ òun bọ́ wọn bí Allah subhanahu wa ta'ala kó ṣàlékún àdúró ti fún wa àti àgbọ̀ ifẹ̀ ní kọ̀ọ̀kan wa ẹ̀ mọ̀ ìyá mi ẹ̀ mọ̀ fi eléyìí ṣe ìlọ níparí sọ̀rọ̀ mi inú suratu nisa Quran chapter number four verse number forty eight ọlọ́run bá ní inna Allah la yaghfiru an yushraka bihi dájú èmi Allah ní forí jẹ ẹnikẹ́ni tó bá mú orogún pẹ̀lú èmi ọlọ́run wọ̀nyẹ́ gbẹ́fìrù máa dún ní sálí kalimọ̀ yàṣà ẹsẹ̀ mi téèyàn bá sẹ̀mí tó bá wù mí mo lè forí jìn wọ́n máa ń yún sírí kìbìlà ẹnikẹ́ni tó bá mú orogún pẹ̀lú èmi ọlọ́run ọba fàkọ́dí ìfitara ìmọ̀nà àdéhìmọ̀ ń tòun ti dáadáa parọ́ tó tóbi mímí ọlọ́run ọba ń sọ̀rọ̀ ní ustaz miftaudeen the association of islamic research and religion ìjọ comparative dawa worldwide wasalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu.